síta ṣé kò sí. ẹni mẹ́sẹ̀gì kan ní. mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ni sá. láti bò. wọ́n sọ ọ̀kan sọ pé tẹ bá ti ṣe àwọn tó ti wá ṣe. kí má rí màmú tó ti wá. bẹ́ẹ̀. ọ̀rọ̀ ṣe onímọ̀ lọ́ntì. ok sir. ó tó gba ọ̀rọ̀ tí mo wá. kò tí pẹ́. gbélé yìí o alájẹ máa gbélé yìí o. Fọláwẹ̀ Fọláwẹ̀ kẹ̀kẹ́ tèmi ọkàn máa ń múnú mi dùn ọ́ dé. ah ìbáyìí mo gbádùn orin orin gan obi ilẹ̀ ti mọ́. kí ni yẹn. mo ah, fọ́ mọ kékeré lèmi ọmọ dẹ̀ ní ìdí. farabalẹ̀ fọláwẹ̀ ẹjọ́ ò kì í ṣe tẹni ká má mọ̀ ọ́ o ó mọ gbogbo bó ṣe rún mi mọ́jú omi láì gbogbo bó ṣe ń ṣe yìí. Ìjàdí yẹn ṣe máa ń rí ó máa ń yàtọ̀. kí ni ìyàtọ̀ bẹ́ẹ̀ farabalẹ̀ jẹ́ ó tún dá lẹ́nu. ìwọ náà ló máa ń ṣe náà but still náà èyí ṣá pé mi náà ń gbé gàrò láti ìsìsàlẹ̀ rẹ̀ èmi ni alájà ni. ṣé o sì kí ló dé. Ah, ah, ẹ ṣílẹ̀kùn mo fẹ́ rí yín ni. ṣé ilẹ̀ ti mọ́ tó bẹ́ẹ̀ ni. ilẹ̀ ti mọ́ àlàyé mo fẹ́ rí yín. mo tó ṣẹlẹ̀ rẹ̀ bí ṣé tílẹ̀ bá mọ́ dáadáa tí n bá jí màá bọ́ ta ṣóòrùn ti yọ ní à. Kí ló fẹ́ gangan alájà? Wọn náà ò tiẹ̀ wá agoni tó bá nílẹ̀ mọ́ wà ìgbà tó rùn bá yọ bá ìtọ́jọ́ bá kọrin ló máa tó mọ̀ bóyá ilẹ̀ mọ́ àbílẹ̀ ó ti mọ̀. aláti bí ìlẹ́ẹ̀kì kan tẹ̀ o. jọ kí ni mo ṣe. bí ìkílẹ̀kì ẹ̀yin lẹ gbé mi lọ́mọbìnrin yìí lọ́wọ́ ẹ̀ kí mo kí lọ́jọ́ orí ìlú ló ń ṣe yìí. alájà àgbàlagbà ni wọ náà kí lọ́jọ́ orí ọmọ ìjọ ló bẹ̀rẹ̀ ayé jíjẹ ah. gbogbo tó ti jayé jayé jayé jayé ṣe lọ ṣe sùúrù. ó aláti bí ìfẹ́ gbogbo kan sọ yìí ó yá ẹ tẹ̀lé mi. kí ni èjì ẹ̀. Ah! kí ni èjì ẹ. Ah, aláàjì. ìwọ fúnra rẹ ti mọ iye ọdún tó lò. Ah. bí ìgbà téèyàn fẹ́ pa action mọ́ ọmọ kékeré la ni. ó dà oníkàkú ló ní orí tiẹ̀ mo fi ọba mímọ́ bẹ̀ dáná jí mi ní di pàjáwìrì báyìí. láago yìí. ẹwọ ìdájí ló máa ń di ìlú àwọn ìṣòro ọ̀hún. kó lè rí bí ti ń rí. èèyàn dẹ̀ máa ń mú mọ́ra fún gbogbo nǹkan. ẹ mọ́ fìkan kẹ́kọ̀ọ́ o àkísà tẹ̀rí yẹn má ti lò gbàrí o orí tá a fi ṣèwé ó sì ń bẹ lọ́rùn wa ẹ má má rí àwo oríṣiríṣi níbo ni wọ́n ti ń bọ̀ alájà náà ẹ tún sì bẹ̀rẹ̀ wàhálà yìí nílé kí ló ṣe yín báwo lójú yín ṣe rí báyìí. <laughs> èmi bẹ̀rẹ̀ wàhálà mi ṣe bí bàbá yìí ló máa ń fa gbogbo wàhálà mi lé yìí aláàjì ni o mo lọ bá aláàjì pé mo fẹ́ rí wọn aláàjì láti máa bi mí pé ṣé lẹ́ẹ̀ tí mọ́ ni òun sì ń sùn lọ́wọ́ nígbà tó tiẹ̀ máa ṣe pa bámbárí ẹ̀ ìyàwó yín ló yọjú sí mi ìjẹ́ kí n dẹ̀ wọlé lọ rálàjì ṣe ló búlọ̀kì ọ̀nà mọ́ mi irú gbogbo kí nìyẹn. kí lè náà wá kiri alájà kí lè wá kiri kí ló tí woman yìí ṣe wá jẹ problem yìí nínú ilé ṣé ìyàn àti ẹ ṣéjọ wà ní dísè lẹ́bù ní jura yín lọ́nà alágbálagbà níyẹn mọ̀ máa ṣe bá ẹ̀kọ́ dá mi ò láìkẹ́. afọ́fùgbé mo ní ẹ ṣé màá wá lajú mi ilẹ̀ báyìí màá jẹ́ kí tàlùbọ̀ wọ̀ kó lọ gbé gbogbo ogún tó tọ́ sí àwa kó lọ gbé fọmọ ọmọ onídìí gùngùn bíi kí ni wọ́n ṣe ń pè ẹ̀bì tí kọ́bíkọ́bì yẹn ṣé kí lọ gbé fún ni. ṣé ẹ fẹ́ pàlàjì ẹ̀sìn ṣé ẹ ti fẹ́ pàlàjì tẹ fẹ́ pín ogún. ṣebí wọn ló fẹ́ fún mi lóògùn kí n lò fún. ẹ fòrò ogún sílẹ̀ ah. ẹ tẹ̀kẹ́ ara yín bẹ́ ṣe ń ba lọ yìí bẹ́ ṣe ń ba lọ yìí ọlọ́mọ ẹ̀kẹ́ lọ ní bp. bàbá ńlá kú bp àwọn gbogbo ẹbí bàbá ẹ ló máa ní bp ẹ ní gbọ́. ṣọ́ra ẹ o. mo ti gbọ́ yín. ṣọ́ra o. ó dàbọ̀. ó dà. abdulkarim káàárọ̀ ọkọ mi yìí ní wáyé tì kí ló tún ṣẹ̀wọ́ ní òbá yìí. ẹ̀wọ̀n alájà ìwọ mi ò wá òkè mi ò wá òkè rárá. ò wá òkè báwo tún ni kí ló ṣẹlẹ̀. ẹ̀wọ̀n kí ló dé tàlàjì ṣe ń ṣe báyìí fún mi náà kí ló dé tàlàjì ṣe ń ṣe báyìí fún mi ẹ̀dùn ránṣẹ́ alájì kan ló bí mi ni ẹ kí ló dé tó ṣe wá ń treat mi bí ọmọ àlénu léyìí ẹ wò láti bí oṣù kan ni mo ti ń béèrè just one hundred and fifty thousand naira lọ́wọ́ alájì instead kálájì fún mi níṣẹ́ lọ́n scope mi tí bá pàdé wọn tí bá ní alájì owó tí mo ní kẹ́ fún mi kọ́ alájì màmá fún mi story kí ló ṣẹlẹ̀ náà. Karim ṣé kí n má parọ́ fún ẹ ah. ọ̀rọ̀ alájì ti sún mi ọ̀dọ́ wọn ni mo ti bọ̀ yí ẹni mo lọ́kànlẹ̀kùn mọ́lájì lórí tó bá rí nǹkan tó ti ẹ̀ sí mi ò ní expect so ọ̀rọ̀ ẹ ti sú mi o. ọ̀rọ̀ alájì ti sú ẹ̀yin náà ó ti sú mi o. kò sí wàhálà. ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á ṣe èyí tó dáná ọ̀rọ̀ wa. so ẹni tálájì ń náwó fún yìí ah, ah. ẹni tó ń gbowó lọ́wọ́ alájì ni kò sí wàhálà èmi máa jí ìtúfọ́ kọ ọ̀pẹ ẹ̀ ní ṣe bẹ́ ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ìsìn ẹ gbọ́n kọ̀kọ́ o alájì òṣèkọ́ tẹ́mi fẹ́ kò sí ní òkú mi alájì máa sọ pé ọmọ àlè mi ní ọmọ sùn òun ló kó gbogbo báyẹn gbogbo dáálọ́ọ̀bù yẹn ẹnu mi ìjọ ni wá gbọ́ Abdulkarim nǹkan tó bá wù ẹ́ láti inú ẹ ṣe fún bàbá ẹ kì í ṣe fún ọ kò sí wàhálà ṣe ṣe ọ ọ̀rọ̀ ẹ ti kú mi àbínú wa ẹ wòrò mo bá ọmọkùnrin yìí jìyà. àwọn ọmọ tí wọn bá ti fowó tọ́wọ́ lọ́wọ́ lẹ́nu ọ̀nà hoodlums hoodlums ah and one. Are you èmi ló ń bá sọ̀rọ̀ báyìí? Ah! Ó yà wẹ̀rẹ̀ ni. Now open the gate. Mr. Babajide, mm-hmm. ẹ pẹ̀lẹ́. Yeah. má bínú mọ̀ pé ẹ̀yin lẹ wà ń bẹ̀. Ṣí gate, She gate. Gate. Yeah. Ah gate ò ṣeé ṣì. kí ló tún gate fún my friend. Eh. wo ẹyin ọ̀gá ti fún mi ní condemnation pé tí tiri e ti rí èèyàn tó ga gbọ̀ngbọ̀n To tó wá ní òǹgbọ̀n tó tán kórun jọ sínú eré ẹ̀ báyìí tó wá jẹ́ pé ọ̀rẹ́ díẹ̀ téèyàn lálàárí pé tọ̀ ara rẹ̀ ń gbóná o pé kí n má jẹ́ wọlé pé o ti ní covid nineteen. are you are you normal sórí ẹ pé kí ni gbogbo rádàrà tó ń bá mi sọ my friend open the gate yọ ìjẹgìrì alájí. ọ̀ọ́dà ẹ̀yin ẹ fẹ́ lẹ́nà ni ìgbà téèyàn pa fún yín lẹ́nà tẹ́ ẹ fẹ́ gbọ́ ni ẹ jẹ́ kí n kúkú làáràn mi gbà bí bàtà ṣe làáràn yín ló tún fẹ́ ni n sojú abẹ́ǹkò ẹ̀yin alájí ti wọ́ọ̀mù èmi o wọ́n ní pétọ̀ ẹ̀yin ẹ̀yin o èmi èmi o n gbọ́dọ̀ sí ilẹ̀kùn yìí fún yín kẹ́ jáṣẹ̀ wọnà léyìí mọ́ láyé àti láéláé fún àbàdà. you know what mm. come let me talk to you come you see um, ṣùgbọ́n pọ̀ ni wá. nígbà kan. na ọ̀rẹ́ sì ni wá kò dẹ̀ da ká jà she understand so what you do for me is um, wà á bí mi ṣí gate wà á jẹ́ kí n wọlé i want to talk to Alhaji. to to. no talk i want to talk. to well, okay if you to you do ajib you move. to to to to i want to talk to Alhaji. ọfẹ bá tèmi jẹ ẹni tí ẹ ti jóná ní ẹ lè bá tèmi jẹ ẹ máa lọ ẹ lọ gba abẹ́rẹ́ yín pé ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ lọ gba abẹ́rẹ́ pé ẹ gbọ́ abẹ́rẹ́ yín kú o àṣàbí fún yín ní kinní lẹ́ẹ̀kan búrẹ́dì ó fi omi sí mo rí inú àlá mo ti rí ọlọ́run jẹ́ kí ti yín ó máa yẹ hoodlums go back to your work. Lukman Lukman. mi ò tí ì understand nǹkan tí yóò sọ dáadáa ẹ ló ṣàlàfíà ni báwo ni ló ló ṣẹlẹ̀ mo sọ fún yín pé ọ̀rẹ́ Ismail ń ṣe nìkan ilé ni èmi àti ẹ̀dẹ́ ti jọ mọ̀ ọ́n pa ẹ̀ ibẹ̀ la fẹ́ sáré dé ọ̀rẹ́ tí ẹ ń ṣe nìkan yìí. àbíbá. sá. kílé tó fẹ́ ya ọmọ hànàhàn bìnà mo pè é mo sọ fún ẹ mo lé mi àti ẹ a ní láti jọ débi kan lẹ́nu àbí mi sọ fún ẹ pé mo ní one important appointment tí a gbọ́dọ̀ gbọ́dọ̀ attend mo dáàdi appointment ẹ̀ ń lọ fún kó fíbi kọ́kọ́ kọ́ ẹ̀mí ni. ó kàn ẹ́ gbọ̀ngbọ̀n in fact aláàjì ọpẹ́ olùdóde mi lọ́wọ́lọ́wọ́ báyìí òun á bèmí sọ̀rọ̀ nìka ẹ̀ ìyẹn ni pé àṣẹ bàbá ẹ̀ ò lè múlẹ̀ mọ́. láti máa wá bá yín bẹ́ẹ̀. wojú mi tá a bá kúrò níbi tí à ń lọ wá padà lọ bá wọn bí tó ṣe nìka ẹ̀ má jẹ́ kí n ṣíwájú ẹ̀ déta yẹn bá ti máa wọnú mọ́tò kí n tó start báyìí kí n ti bá yẹn wájú ọkọ̀. láti mo ti sọ fún yín pé pé mo jáde. kò sí yẹ kẹ́ máa wòran o apá kan dapá kan sí i kúnkún òjò pẹ́kẹ́ dominú ọba dànù kágbẹ́dọ́ tó dáyé ìṣàlẹ̀ ìjẹ ti ń jẹ. Hmm, àgbà kì í sì lọ́jà kó ọmọ wọ́ hmm, hmm. àwa ń wòye o àwa ń wòye àwa ń wòye o kárí ká ṣe bí ẹni orí o àwa ń wòye o. òye o àní kárí ká ṣe bí ẹni orí. kò ṣe ti ẹ bí ti báwo. èmi ò mọ. jọ jọ máa jẹun máa jẹun mú búrẹ́dì kan máa jẹ ọ̀dọ̀ lè fi ìyẹn ṣe tí ẹ. o gbọ́dọ̀ jẹ. kí ló dé. bẹ́ẹ̀ mi kò gbọ́dọ̀ jẹ tó bá jẹ ó máa jẹ́ dọ̀rùn. mọ̀rẹ́lì. náà. E, e, èmi ni mo dona ṣe ó pọ̀ jù fún mi kí n ní kí òun jókòó kájọ tọwọ́ bọwọ́ kájọ jẹun. ó pọ̀ jù fún yín o. lọ́nà wo. ìdí rẹ̀ nígbà tí irú èmi màá farúgbó ara wọlé sí kíchìn màá lọ gbọ́njẹ fún yín àwa lòun fẹ́ jẹ́ ń bẹ̀ àrífín ńlá ni òun ló jẹ. wọn ò kè ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. jọ̀ọ́ dúná tí bá ṣe jí gbogbo wa lówùúrọ̀ yìí tí n bá sọ pé láàárọ̀ yìí o èmi ni máa bọ́ sí kitchen tí máa ṣe breakfast fún gbogbo wa ká jẹ èmi ò fi arúgbó ara ṣoúnjẹ náà. wàláì ohun yìí láti ṣe ni aláàjì mo mọ̀ ní dáadáa. torí àlùbáríkà yẹn gan lẹ lè fi bọ́ sí kitchen tẹ máa fi ṣoúnjẹ fún wa yìí pé ká jẹ kì í wá ṣe àsìkò yìí ni èmi á ṣoúnjẹ fẹ́ yìí. sọ àlùbáríkà yẹn ìwọ gbọ́dọ̀ dúró kó gbà kó gbà pípa Ọlọ́run ló ń ṣe. wàláì àlùbáríkà yẹn gan ni mo fi gbọ́dọ̀ fún yín rárá o ṣe bẹ́ẹ̀ ti dẹ́ oní ẹ ti dá onítọ̀hún dúró àbí. ó dẹ̀ dúró dúró dúró mò ń bọ̀ mò ń bọ̀ nsìn. aláàjì kí ló ṣẹlẹ̀. náà kò sí nǹkan mò ń bọ̀ now now now mò ń bọ̀. ẹ wà lọ́jà o kò rí ọmọ tuntun wọ àgbà tẹ́ rí kí iṣu òwe torí ìgbà tó wá jí fún ọkọ̀ yìí lónìí ọkọ̀ ni wàá mọ́ tuntun ojú tiẹ̀ náà wá wálẹ̀ bí ìgbà tó yẹ pé ìwọ náà wẹ̀ bọ́kọ̀ ti wẹ̀. àmọ́ ìgbà míì tó yẹ pé tó bá pẹ́ kọ́ tó fọkọ̀ báyìí ojú ẹni ó ọ̀gìlì ní bí ìgbà tó yẹ pé aláàjì sàlámù alẹ́kùn ẹ kò yẹ sà ẹ ń jáde sà àjìmúná lẹ fi ṣe láàárọ̀ yìí sà ẹjọ́ òun ò gbé yín ẹ má pẹ́ ọlọ́run fi rọ ọlọ́run ní ọ̀rọ̀ sì wà tá a sọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ṣùgbọ́n ẹ ṣe bí wọ́n ti ṣe kó lè rí bí ti ń lè ẹ dákun àmọ́ tó lé o ẹ mọ́ fi kan kẹ́kan o àkísà tẹ̀rí yẹn má ti ìlò gbàrí o orí tá a fi ṣèwé ó sì ń bẹ lọ́rùn wa ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ alájì ohun tí ó dá ò dára kò lórúkọ méjì òye. ẹ jẹ́ kí ilé aláyọ̀ yìí máa dùn lọ títí láì ẹ jẹ́ kí ilé aláyọ̀ yìí máa tòrò lọ́wọ́ ẹ jẹ́ kí ilé aláyọ̀ yìí máa dùn lọ títí láìsẹ̀ ẹ jẹ́ kí ilé aláyọ̀ yìí máa tòrò lọ́wọ́. Karim Abdulkarim Karim. Karim. Ah aláàjì. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. o jàre ọmọ àlè tó bí ibo ló wà. ó ṣe bí màlè. karim òkì sọ máa lè. tí n bá fi ojú kọ karim nínú ilé ilé ni ilé á ga jùlọ ibi mo sọ bẹ́ẹ̀. aláàjì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó rí pọ́ ọmọ àlè ni ẹ ló tó wà nílé ẹ lókè tó dẹ̀ ń gbóhùn mi. mo sì kí ló ṣẹlẹ̀ àtòkè ni mo ti ń gbọ́ tẹ̀ ń pariwo orúkọ mi. quiet owó mi dà kí ló wí o tún béèrè orí ìyá ẹ ò fún tó sọ yẹn ah, ah. ìwọ ń béèrè wo ni kì í sọ́mà lè lọ lọ sí bank tó lọ fọ́ọ̀jì signature mi tó gba four hundred thousand naira jáde kó nínú àkáǹtì mi a mọ̀ pé kí jìgbà kì í ṣàwọ̀. Karim ṣe lóòótọ́ nìkan tálàjì. mo tún bá a sọ̀rọ̀ ó sọ̀rọ̀ confident de pé. alájà kílẹ̀ ìdẹ́yìn sọ̀rọ̀ báyìí gba four hundred thousand ní àkáǹtì alájí wọ́n dẹ̀ ń bínú five hundred thousand ni mo fẹ́ gbà wọn ò fún mi five hundred thousand naira ló jẹ́ kí n gba four hundred thousand ẹ̀bí wọn àwọn rèé how many times mo ti bí wọn pé kó fún mi lówó tó fún mi gbàtọ́ dẹ̀ fún mi lèmi ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ ara tèmi. Ah. Hmm. mọ́rìlì ó hmm. rò pé ó gbọ́ nǹkan tí ọmọ ẹ sọ ń sìn ọmọ tiẹ̀ lòun dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn ó dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ àbójalè ó tún ní five hundred thousand lòún fẹ́ gbà wọn ò fún òun ọmọ ẹ̀ ń bè mí sọ̀rọ̀ confidently bẹ́ẹ̀ lórí owó mi lórí owó èmi kìíní. kúkúté ìdákẹ́ four hundred thousand ọ̀ ah, wá lè sọ fún wọn. yọdún kó sọ fún mi pé. òun ní ìdí owó ni. kí n lè wọ báńkì lọ kó. a ṣèbámọ yín ni ohun tó bá wù yín lẹ lè ṣe fún. ìwọ sick bóun ṣe jọ máa lè wọ́n sí i. mọ́rìlì sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí. nǹkan méjì ni màá bí ẹ̀sìn yìí ẹyọ kan láti provide ǹjọ́ mi Karim wọnú ilé ẹ lọ tó bá ti máa bọ́ ta kò four hundred thousand mi ó wàá ṣeéṣe kó má rí lókè ibi tó kó sí gbogbo ẹrù ẹ pátápátá ìyẹn ni kò wá kó bọ́lẹ̀ mo dijú mi ò fẹ́ rí ẹnu ilé mi tó bá ti rí owó mi san. ha aláàjì aláàjì. Karimu Karimu four hundred thousand. Mọ̀ sí kí ló dé sọ̀rọ̀ báyìí náà? Ẹ̀jẹ̀ sọ̀rọ̀ bí pé Màlájí Alájí ìkọ́ni, Alájí tó láwọn èlò ló ń fún yìí èlò ló ń fún yìí lọ́gbẹ́ lórí burúkú àwọn olóṣèlú tó yẹ pé gbogbo ẹni tó ti ṣe ìpàdé kó tó wá sínú lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ báyìí pé wọ́n tó ń fún yìí ẹwà láti ẹwà lájà nǹkan tó bá fẹ́ ṣe òun ni wọ́n ṣe fẹ́ mi kò sọ ọkọ̀ wọn tẹ́lẹ̀ fi sílẹ̀. kárí ká ṣe bí ẹni orí o àwa ń o àwa ń wòye o àní kárí ká ṣe bí ẹni orí ah! what an old man will see while sitting down. Ah! ọmọ kékeré ò lè rí bógorí ìrókò tree bámadé bọ́ńgé kí ní gbọ́ àwọn àgbà lọ́mọ bí ó máa wó sí ẹ jọ̀wọ́ ẹ dákun. mo ní kí wọ́n bẹ̀ yín nítorí ọ̀rọ̀ ọmọ wa yìí náà Abdulkareem wípé kẹjọ mo fi ànábì Muhammad mo fi bẹ̀ yín kẹ dáríjì wọlé padà ọmọ yín náà nǹkan síbi tá a tì í sí a sì lè lọ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́. kí n gbọ́ lè padà sílé mo ní kí n gba olè padà sínú ilé. olè bíi ti báwo olè báwo lọmọ yín. lọmọ tó dìde láti run gbogbo ogún tèmi. lórí four hundred thousand aláàjì. Hmm wọ́n ní ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé ẹrójú olè ọmọ four hundred thousand tí ò jọ̀wọ́ lójú yẹn wọ́n ń torí ẹ̀ pa èèyàn five torí ten thousand wọ́n ń torí ẹ̀ pa olè. kí ló dé ṣe ná tí ronú ẹ ṣe dorí kodò báyìí náà alájà ìjọ tẹ yẹ kí wọ́n wá bá èmi kínní yìí kó wá máa bẹ̀ mí lórí pé kí n dáríjì Karim. lórí kí ni mi ṣe lè wá bá yín ṣèbọn mo wá ní. ṣo fẹ́ gbọ́ èmi ò gbọ́ jọgbọ́ mi kò sí ètò kan mi mi ò ní gbọ́. aláàjì ó dáa mo ti gbọ́ nǹkan tẹ́ ń sọ máa dówó yìí padà fún yín máa dá padà. jọ mi ò gbọ́n tó sọ́nsìn. mo ní máa dá four hundred thousand yẹn padà fún yín. wàá dáwó padà fún mi mo ò ṣe má ṣe yọnu má dára ẹ láàmú ogún tí Abdulkareem ní nínú ogún mi èyí tó kàn ló ti fi kánjú lọ kó yẹn kò jù bẹ́ẹ̀ lọ. ó ṣe wọ. kò ní nǹkan kan nínú ogún èmi àkànbímọ láyé. Adébáyọ̀ ṣó ti gbàgbé ẹ̀yìn. òde ìjọ náà fún mi láyè láti get dọ́kúmẹ́ǹtì yìí náà ó ṣàmù pé mi lókè mi lẹ́yìn ọ̀run. Báyọ̀ gbogbo nǹkan tó ń sọ pátá ni mo gbọ́ ah, ah kò ṣeé ṣe kò ṣeé gbọ́ sétí rárá. babe just gbé dọ́kúmẹ̀ntì yìí sílẹ̀ náà tí má fi lè fún ẹni tó fẹ́ yá mi lówó tí mo lè lọ fi ṣe bísínẹ́sì yìí everything máa wà sọ́sẹ́ even owó tí mo promise ẹ̀ máa double lẹ̀ fún ẹ. so you want me to give you my father's documents. yes now. kí ló máa tí kò bá lọ possible nǹkan what will be my fate. Hmm, let's be positive on this kò sí bí ṣe ní workout èmi nìkan bá ṣe pọ̀ tó yẹn èmi nìkan ló mú láàrin everybody and the only thing to kàn lè delay kìíní kò ju pé tí mi bá rí owó tí mo fẹ́ fi ṣe kìíní yìí lọ just give me your father's supplement màá kó lọ as collateral and i will use the money to secure this thing. okay mo ti gbọ́ i'll try my best. Aww. you know i love you so much babe jọ̀ọ́ mi ní ìlè fi ìlè. Hmm? lẹ́yìn náà ńkọ́. Ah, lẹ́yìn náà ni mo fi sọ pé kò mọ́ tó o bá dẹ̀ fẹ́ kí n máa ṣàlàyé ọ̀rọ̀ yẹn wẹ́wẹ́ fún ẹ máa ṣàlàyé ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni wípé ọmọ kan ò lè wá dé lọ́sàn-án gangan kó gbèdì pọ̀ sẹ́yìn báyìí kó wá fẹ́ pa ẹ́ kú ọlọ́run ní jó gba bí ó gbà wá lọ. Ah! ìdí ni ká ṣe program ẹ̀ discuss ni àbí ká sọ̀rọ̀ nípa pé ọmọ ẹ tán tó ti. ọmọ tèmi máa ẹ. ọmọ ẹ ti di olè tọmọ ẹ ò bá di olè kò ní já check mi kó dẹ̀ forge signature kó dẹ̀ lọ gbáwó ní báńkì. adébáyọ̀ ṣọ́ra ẹ o. àlọ́ ponú mo ń fi àsìkò yìí sọ fún ẹ wípé ìkòkò ní gbómi kó gbẹ̀yìn lọ́rọ̀ èmi àti ẹ. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìjà ṣe bẹ̀rẹ̀ ìyá olè ìyá olè agídí náà ni ẹ bá mi bẹ̀. ẹ má ṣe fara ṣeun tí ò da egun tó ń bọ́ lẹ́nu ẹ̀ ẹnìkan ìdí bẹ̀bẹ̀rẹ̀ kan torí ẹ̀ lèèyàn ṣe ń ṣe kí ọ̀rọ̀ ọdí ni mò ń bá ẹ sọ yìí mo lọ́mọ ẹ jalè ń bá mi sọ̀rọ̀ ọdí. àgbà kì í sì wà lọ́jà kó rí ọmọ wọ́ àwa ń wòye o mm. àwa ń wòye. agboolé yìí ni wọn ti ń fowó tọyàn bẹ ah, ó ṣe bàjẹ́ tó gọ̀ tó fẹnu ọ̀rá báyìí ó ah, mọ ẹni tó wà lẹ́nu géètì ọmọ bẹ̀rẹ̀ sọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn fámìlì ẹ̀ ni kò lọ bẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ní kó máa bẹ̀ tó o bá ní làkàyè láti ilé yín wá abẹ́ta kò kọ́ ọgbọ́n kí ló ń ṣe the next time tó bá tún try irú rubbish ọjọ́ yẹn ni iṣẹ́ ẹ̀ máa pa ọjọ́ yẹn ni iṣẹ́ ẹ̀ máa tán nínú rẹ̀. ẹ ìbò bí ṣáàlájú wà nílé. ẹ ẹ dákun ọ̀nà fẹ́ tọ̀ aláàjì wà nílé gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn béèrè àmọ́ instruction mo tẹ̀lé ntàlájì sọ fún mi ni wípé ẹ̀yin lè wá kẹwọ́ náà lé àwọn ẹlòmíì náà lè wá kí wọ́n wọná lé àmọ́ àwọn wọn gbọ́dọ̀ wọná lé. are you mad? are you mad? àbí ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. are you mad? wọ́n ló gbé jẹ́lé mi lọ́wọ́ tó ń sọ àyùmá àyùmá àyùmá wèrè olè. bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ bíi. ṣé wọn náà bá sọ̀rọ̀ ṣá. do you know who I am? ó dàbí pé torí pé ẹ̀yin àbúrò ọ̀gá tó àyàn àyìn tẹ́mi ẹ dákun with due respect ma ẹ̀yin ntí ọ̀gá sọ fún mi ni pé ẹni yìí ẹni tèmi ò mí kọ ẹ̀ mọ́ tèmi ò sì fẹ́ rántí kọ ẹ̀ láéláé pé kò gbọ́dọ̀ gbọ̀n àyín láéláé pé tó bá yín àbáwọn ẹbí àwọn o àmọ́ òun o kò gbọ́dọ̀ ọ̀yàn yín. you are a fool. big one. you are a big fool. established one. a sì ń bẹ́ẹ̀ sọ̀kan àti ìyànjú ẹ̀ o tún dáràn mi kò gbọ́dọ̀ wọlé náà ṣé kó bọ́ síta kó dúró síta ni kó dúró síta nínú òrùn pẹ̀lú ẹ̀. ọmọ ń tẹ̀lé mi wọlé lọ òun sọ pé kó padà indirectly bí ìgbà tó sọ pé kẹ́mi kan bá wọlé nìyẹn náà rárá kì í ṣẹ̀yìn. tí wọ́n bá rán yàn níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ ni pẹ̀lú bó ṣe rí ìmú expect kí là kókó jù báyìí lọ ṣé bọ́ ọmọ yorùbá ni ẹ ọmọ ìjìnlẹ̀ yorùbá ni tó bá rọyàn níṣẹ́ irú èèyàn máa fi ṣe. ó yẹ bá ti ṣojú tó fi jobi lọ́jà ẹ̀dẹ́ bẹ́ẹ̀ bá jọ ń gbé ẹ má máa jó. àgbà ọlọ́run irú tó ṣe yín jọ tẹ yóò tún padà sára yín ìbẹ́nu yín sí lónìí ẹnu yín gbé yẹn gan lórí ọlọ́run gungun bíi bíi gòtàdá ó padà sí rí ara rẹ̀ tó mọ tí mo ní mo lálàá rí pé àwọn àṣàbí ń tọ́jú ẹ̀ ó padà síbẹ̀ ò lè sọ ha bí gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ báyìí bó ti máa fọwọ́ sẹ́nu rẹ̀ tó máa wò báyìí ṣé o fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni nígbà tí ẹ̀yin instruct mi pé tọ̀ èmi ò gbọ́dọ̀ jẹ́ kó lè ọwọ́ náà lé tí ẹ̀yin wá mọ̀lẹ̀ dá tẹ́ wá ń ha mọ́lú ẹ̀ ń bì ẹ ṣé ṣé ṣé ṣé ṣé mi mo gbé sẹ́lẹ̀ ràm lọ́ọ̀ni àbí ṣé oṣù kọ́ lèmi ṣe àyìn ni eléyìí wá ó wá ń black ó ń black lẹ́lẹ́lẹ́yìn ọjọ́ lẹ́yìn tó wá ọlọ́run ti bá mi dá rẹ̀ ní padà sí ọlára mi mo sọ bẹ́ẹ̀ pé kó má dá padà sí ọlára mi ìrọ̀lọ́pàá. àwa ń wòye àwa ń yéyé àwa ń wòye o kárí ká ṣe bí ẹni orí àwa ń wòye o òye làgbà ń wò káfírírí ṣàìrí bí ẹni orí. ẹ jẹ́ kí ilẹ̀ aláyọ̀ yìí máa dùn lọ títí láì ẹ jẹ́ kí ilẹ̀ aláyọ̀ yìí máa tòrò lọ. ẹ gbé bá mi tani mo wò yìí. Jide, inú ilé mi ó dẹ̀ orílẹ̀-èdè ọ̀dẹ̀ wọnú ilé wa ó díjú bí mo ṣe di ojú mi kí n tó là kò get out of this house orí ẹ inú ilé mi ẹrù òde bá ẹ gbígbẹ́ kí ló wá ṣe lé mi ẹranko lásán lásán ọmọ àlè wọ́n wọ ẹranko yìí lọ pàdé àgbọ̀pọ̀ pẹ̀lú àwọn staff láti bá tèmi jẹ́ àbí níwọ̀n tó yẹ kó protect mi. ohun tó wá ṣe mi ò yé mi anyway ẹjọ́ ẹ̀kọ́ mo sọ fún ìjọ tí lukuma yẹn pé mi ò fẹ́ rí ẹ̀mí kó má sí géètì fún ẹ ó gbà ẹ láyè òwò bí iṣẹ́ tiẹ̀ ti tọ́nà ayọ̀ wò. ẹ wò alájí kò gbà wá láyè kò fẹ́ kó wọlé lóòótọ́ o èmi ni mo yarí mọ́ lọ́wọ́ pé dandan ó gbọ́dọ̀ wò ní tẹ̀. gbígbé mò ń tijú ẹ gan ṣùgbọ́n lórí eléyìí mi ò fẹ́ rí ẹranko yìí bí bó dẹ̀ ṣe wà ooru ẹ̀ mú mi ẹ jẹ ẹ má bínú ẹ má bínú díẹ̀ mi díẹ̀ mo gbà pé mo ṣe àgbà náà ní ọ̀pá lórí wípé ọmọdé lè. quiet tí n bá di tí n bá fi gbogbo bínú ṣe bí mi tí n bá fi ra lu ẹ wà láìta lásìmọ́ bí lásìmọ́ la wà ó yẹ ṣe kó jásẹ̀ èmi ò sọ bẹ́ẹ̀ fún ẹ mo ní kò yá ó lákè get out of this house mi ò máa tó bá ṣáájú ikú. ọlọ́run ò ní jẹ́ àrírú ẹ. jẹ́ o máa lọ́lọ́ ẹ. Ah, ọlọ́run ò ní jẹ́ àrírú ẹ. Ah, ọlọ́run níjà ríru alájí kí ló le tó yìí. wọ́n ní àjù mẹ́ta lọ ó bẹ́tà ká má ju ẹyọ kan àbí méjì lọ ju ká pọ̀ rẹpẹtẹ kó lè máa ṣòṣì kó máa ṣòṣì kó máa ṣẹlẹ́yà mi ṣàfẹ́ rí ẹ lémi kó lé mi. dazọ. ẹ má jíde ẹ má jíde kọ sọlá ayọ sọ. ṣe rí ọ̀rọ̀ àwọn staff yẹn ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ gan-an tá a bá ní ká máa sọ gbogbo ẹ̀ ń sìn àpò mo kàn fẹ́ kẹ́ yọnu sí mi ẹ jẹ́ kí wọ́n máa control company padà tàbá tí wọ́n bá ṣe débì kan à lè máa sọ̀tọ̀ àwọn tó ń yẹlẹ́gbẹ̀ bí yẹn tàbá ní ká máa sọ̀rọ̀ ẹ̀sìn àní parí ẹ̀ gbígbé gbígbé gbígbé ó dàbí ẹni pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn kò fẹ́ jọ lójú this is the last time tí màá sọ pé kò ní kó bọ́ta tí n bá súnmọ́ tí mo wọ́ mọ́ra màá dé ìmọ̀ lágbárí màá fi eyín fa awọ orí ètù èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n ti dé lábù yẹn bá mo ti píkì o. dídé kan bí. tí n bá tó rí ẹjẹ hypertension ò ní lákìrà ẹ. aláṣẹ ní sùn ó bẹ̀ yín ó bẹ̀ yín èmi ò bẹ̀ látẹ̀kọ́ ni ìyá down ẹgbẹ́ bẹ̀. mi ò calm down bí bá torí ẹni àbájá sọ ńlá ìkíra ẹ wọ́n ti kọ́ gẹ́ra wọ́n ti kọ́ gẹ́ra. dídé dúró. Olórúkọ méje òye máa dùn lọ títí ẹ jẹ́ kí ilé aláyọ̀ yóò máa tòrò lọ́wọ́ ẹ̀jẹ̀ mi. tá I know. honestly alhaji ìjọ mi lójú kan ṣá tó bá sọ pé mo lè gba nǹkan tì lọ́wọ́ alhaji màá bá ẹni jì. èmi ni ẹ̀ka alhaji máa of all offence in this world èmi ni ẹ̀ka máa èmi mọ̀ pé wọ́n nígbà wọ́n ní gbọ́sọ̀ lẹ́nu ẹ̀jọ̀ kí nìkan náà ẹ wo kí ni wọ́n ní kí nìkan náà gan kí ni àmọ́ mélòó mélòó àwọn tó lówó dé àwọn lówó ṣiyèrè táwọn ta ni kí nìkan náà tẹ́lẹ̀ gàràgàrà tiwa kí ẹ má wọrí máa jẹ́wọ́ ara mi fún wọn. it's okay. no máa tú kẹ̀kẹ́ ẹ̀ lẹ̀ máa fọ́ ọmọ e- wọn mọ wéètì ni wọn mọ iye tó èmi náà alájí ni gbá. wọ́n ṣe tí wọ́n wọ́n ṣe tí ọlọ́run ni. ẹgbẹ́lẹ́gùn rẹ̀ ẹ kí ilé aláyọ̀ yìí máa dùn lọ títí láìsẹ̀ ẹ jẹ́ kí ilé aláyọ̀ yìí máa tòrò lọ o. ẹ̀yin lẹ́ni tá ń kò sì yẹ kẹ́ máa wòran o ẹ má ṣe fara pa kan dapa kan sí i. ó máa ń ṣàlejò. pẹ́kẹ́jẹ́ mi ló wọ́n bá dànù. oúnjẹ kẹ̀ hmm. ń tún wa ókè o. ó dàbí pé ó mọ̀ kí mo wá bá ẹja níṣá ó ti mú ẹ lára àbíbá ó mú ẹ lára gan-an èmi nìkan ni wọ́n wá wá every time ṣé o wá mi rí kó dáa mo ti rò pọ̀ ọ̀rọ̀ tó wá important kan ló fẹ́ sọ lórí pé mi ò wá wá ló wá ń kára mọ́ báyìí ó yá má bínú ìwọ náà ṣàmù pọ̀ ọmọ ni mí every time èmi àtàlájì everywhere lájọ máa ń lọ wọn ò fún mi ní time tètè mi fúnra mi mi gan ò lè jáde mi ò lè wáyàn bọ fún ti pípé yẹn má bínú máa adjust. Hmm. Hmm. okay o wo mo ti gbọ́ kò sí wàhálà ṣùgbọ́n gbogbo wàyí ò dáa o àwọn èèyàn ń sọ̀rọ̀ o ń sọ̀rọ̀ kò dẹ̀ ṣe bí ẹni pé ènìyàn ló ṣe mọ́ mi mo bízì ni kò sí wàhálà kọ́dìrì nǹkan. kọ́dìrì ìjọ́ òun mo ti gbúrò yẹn gbẹ̀yìn látọ̀dún wò hmm. èmi ò rí kọ́dìrì mọ́. ara nǹkan tá à ń sọ nìyẹn. o kì í wáyàn o ń jáde o ń báyàn ṣe tó bá kí n báyàn ṣe tó bá fẹ́ ṣe nǹkan ta ló máa rí ah, mo mọ̀ pé tí bá pè ẹ̀ wá wá wàá dẹ̀ mi pa àwọn ètò kan. ó dáa mo ti gbọ́. mo jẹ́rìí ẹ̀. Eh, eh, báwo wà ní. Hmm. mi ì tẹ́ mọ bí mo tẹ̀ ṣe fẹ́ ṣe mọ́ ń sìn because mo ní láti ṣe kúrò níbi tí má ti kúrò níbi báyìí mo ṣe ń lọ sọ́dọ̀ ṣọlá ṣọkún mo ní mo fẹ́ gba aṣọ ó dẹ̀ tí lè má wà bẹ́yìn. máa try má wọrí. wọ́n ti sọ ẹ lẹ́nu gbogbo wọn ti sọ ẹ lẹ́nu wọ́n ní kò sí nǹkan tó máa pè é sí aláàjì ni o aláàjì ní kinní kan aláàjì ní kinní kan máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ló dé. ṣé o mọ̀ nǹkan tó máa ṣe fún mi bá mi sẹ́ǹdì déètì whatsapp mi. Hmm, wọ́n ti sọ ẹ lẹ́nu wọ́n ti sọ ẹ lẹ́nu wọ́n ti lóòní wá. Oh, hmm. máa change má wọrí hmm. máa change. mo ti gbọ́ ìyá ọkọ mi ẹ kú ìjókòó ẹ kú àlejò. yes ma. ẹ ká sọ ẹ ẹ rẹ mọ. kí ni. <laughs> jọ ta ni woman tó ah, ṣó ti gbàgbé fèsì wọn ni ìyàwó dádì kékeré tí mò ń sọ fún ẹ nìyẹn náà ó rí wọn bí lọ́jọ́ bẹ́ẹ̀dì ṣe báwọn lọ wà ní ẹgbẹ́ dádì jọ ṣe surprise fún. ẹ ní ah, ìwà ìfàlájì. ẹ nà ó. ó fà yín ó ìyàwó mi lẹ ní. alájí mo jù lọ sọ́jà. èmi ah, ah. gbọ́ rí bẹ́ẹ̀. Ah. àwọn nìyẹn mú drink ẹ̀ náà. ẹ mo máa mú ìyàwó alájí tuntun. Hmm. Mm, mm, mm, ẹ̀gbọ́n ni ẹ̀. òun náà rí kó pọ̀ gan. ó pọ̀ alájí <laughs> alájí try. àbíbá jọ́ torí ọgbọ́n ṣé ó ṣú ọ̀pẹ woman tí mo rí nínú ilé yín ìyàwó aláàjì. Ah, jọ̀wárí ìkẹ́ ṣé mi ò ní dáyàwó bàbá mi mọ́ ni ṣé torí ẹ̀ ló ṣe wá gbé mi wá síta àníyàwó kékeré tí dádì mi ṣẹ̀fẹ̀ nìyẹn kí ló ṣẹlẹ̀ gangan sọ̀rọ̀. kò sí kankan o in fact kò sẹ́nìkan mo kàn béèrè yín. Ah, mo mọ̀ ẹ́ dáadáa tí ojú méjèèjì ẹ ò bá rí kò ní sọ sọ tẹnu ẹ jẹ́ kí n gbọ́ sọ̀rọ̀ sókè. àbíbá hmm? àbíbá ṣo fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. kí ni. aláàjì ti sùn ah! aláàjì sùn wọ́n dẹ̀ ọ̀hún ah, ah. wọ́n ti fi búrẹ́dì ńlá wọ́n ti fi kó wọn lómi ọbẹ̀ jẹ. bíi ti báwo kí ló ṣẹlẹ̀. ṣé rí obìnrin tẹ̀yìn pọ́n lẹ́yìn tẹ̀ ń pè níyàwó aláàjì kò sí ní ọ̀sẹ̀ kan kí dírẹ́fà aláàjì má gbé sọ́tẹ̀ tí mo ti ń ṣiṣẹ́. ṣé yẹn wá jẹ́ big deal ni ó lè ná pọ̀ email yín hòtẹ́ẹ̀lì yín náà kí ló wà nú ẹ̀. àbí bá báwo ló ṣe ń ṣe bí ọmọ kékeré báyìí irun kan tí mò ń sọ fún ẹkọ nìyẹn o wo àwọn méjèèjì wọ́n gba yàrá wọ́n ń họ́dà wọ́n ṣe wọ́n kò sí nǹkan tán ṣe tán mí ì bá wọn débẹ̀ ṣùgbọ́n ah, àwọn àrà tán dánú yàrá yẹn kò dáa kó ṣe é máa sọ. àríkè oṣù nǹkan tó ń sọ yìí àti fọláwẹ̀ ah! owó jọ ń ṣe nǹkan owó sọ ni. èmi ní ah! èmi fọ̀rọ̀ o àmọ́ màá rí yàrá ìgbà ṣùgbọ́n o mi ì sọ ní ṣùgbọ́n. ìyọkọ mi ò ga. Hmm àtòkè ni mo ti ń gbóòórùn nǹkan tẹ̀ ń dín ah, ah. like kí ló ń ta sansan yìí àṣeyẹ ọkọ mi lọ lọ́wọ́ síbi. <laughs> mo ní kí sáré dín àwọn tọ́kì mi. ó nice ó oh, nice mi ò tiẹ̀ lè wait kò jìnnà kí n wá jẹun. ẹ̀ sísítà tí mo rí ní sitting room lẹ́ǹkan yẹn ṣé ọ̀rẹ́ yín ni wọ́n ni àbí. <laughs> ooo oh, Àríkẹ́ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ah. ṣé kò sí tẹ̀lé. no not at all she's so pretty mo dẹ̀ tún wá láìkẹ́ style orí wọn yẹn tí bá ti pè máa bẹ̀rẹ̀ ibi tó ti ṣe lọ́wọ́ ẹ̀. Ah, kò sí wàhálà kò sí wàhálà tá bá kúkú ṣe náà a máa bò náà ni. so àwọn èèyàn tẹ níwọ̀n pé ohun tó fà wá lórí wa <laughs> ah, ó tọ́ ni. má alọ́jà òun náà ni mò ń ṣe lọ́wọ́ ó kù díẹ̀ máa bá yín gbọ́. ó kéye ọkọ mi <laughs> all right ẹ máa yá ṣẹṣẹ gbọ́. tó bá jiná máa jẹ́ kẹ́ oh thank you ọpẹ́ ló mọ bí ó máa wó sí. ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ má torí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀dẹ́jẹ́ o. ó yẹ kẹ́rọ́ tí bá ti ṣojú ta fi jobi lọ́jà ẹ̀dẹ́ bẹ́ẹ̀ bá jó ń gbé ẹ má máa jó ń gbé o. Abibat. Sá. Báwo ni? Àdúpẹ́ sá. Alájí. Yọ. Mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín inú mi dẹ̀ máa dùn bá fún mi. o fẹ́ tọrọ nǹkan ọ̀dà ọ̀sán tó béèrè tí mi fún ẹ tí ẹ kọ́kọ́ dìde náà dìde dìde wá jókòó wá jókòó kó béèrè ohun tó fẹ́ béèrè. kí ló fẹ́. nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ni mo fẹ́ bá yín sọ inú mi ò dùn sí gbogbo nǹkan tó ń lọ rárá mi ò like bẹ́fíwẹ̀ ṣe rí. Hmm. Abibat ṣebí lórí ọ̀rọ̀ Abdulkareem àti Talaja ìyá yín kò sí kankan lọ́wọ́ mi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìyá yín òun lálágídí tó ń fa nǹkan tí ò yìí lókè Alukuran nǹkan fúnra rẹ̀ sọ. So ẹnu kan ọwọ́ kan lèèyàn fi gbọ́dọ̀ bá ọmọ wí lọ́dọ̀ bàbá ń sọ nǹkan ọ̀tọ̀ tíyà ń sọ nǹkan ọ̀tọ̀ irú ọmọ bẹ́ẹ̀ ò ní gbẹ̀kọ́ kò dẹ̀ ń jẹ́ kí lè tòrò kí ni mo sọ sí Karim ó lọ báǹkì lọ gba owó bígbà tó ọmọ jalè nìyẹn mo wá bá ru ọmọ bẹ́ẹ̀ wí ìyá yín wá ṣagídí ó ń bínú gbọ́nkúgbọ́nkú ṣọfẹ́ gbọ́ kó lo agídí jù bẹ́ẹ̀ lọ òun kọ́ ló máa pàṣẹ fẹ́mi kò jù bẹ́ẹ̀ lọ. Alaji, mo ti bá mọ́mí sọ̀rọ̀ nǹkan tí alájáde sọ ni pé ó ti tọ́nú àwọn ṣùgbọ́n káwọn tó lè yọnu sí gbogbo nǹkan tó wà lẹ́yìn karim ní láti padà sínú lẹ́yìn. <laughs> alájà sọ bẹ́ẹ̀ ìyá yín ní karim láti padà sínú ilé inú ilé tí ìyá yín kọ́ tí ìyá yín ṣe tó jẹ bá lélé lórí ọmọ jalè ó láti tí amúrọ̀bà yẹn bá padà sínú ilé so which means pé òun ló ran iṣẹ́ yẹn kọ́ yẹn òun ló ran pé kó wá jà mí lólè hmm. alájà má bá ná tán bí owó ṣé nǹkan tó ń sọ fẹ́mi ń sìn ni pé kí n gba Karim padà sínú ilé yìí ká lọ ká má sí ilé ńjọ́ kan kó wá yọ tv yìí. alájì kò lè ṣerú ẹ ó máa ah, change. Eh, eh, eh. àbí bẹ́ẹ̀ kan àbí bá mo fẹ́ wọ realm of slumber lọ léyìí tó já sí pé mo ń lọ sùn. ó dá mo forúkọ ọlọ́run ah, bẹ́ẹ̀. Mm, mm, mm, ọlọ́run á gbàdúrà wa lest i forget ó yẹ kémi àti ẹjọ́ rìnrìn àjò ní kájọ lọ sí àbújá ṣùgbọ́n mo gbọ́ wípé ní ọ́fíìsì o láwọn assignment kan tó yẹ kó ṣe tó important gbìyànjú máa lọ sọ́fíìsì èmi á lọ sábùjá ń tèmi àbíbá bí gbogbo nǹkan ṣe ń lọ inú mi ń dùn sí ẹ continue láti máa make me proud. ẹ má ṣe fara pa kan dàpá kan sí i kúnkún òjò pẹ́kẹ́ dominú ọgbàdánù kágbàdo tó dáyé nǹkan ṣálẹ̀ dìyẹ ti ń jẹ. Mm. àgbà kì í sì wà lọ́jà kó rí ọmọ wọ́. Eh, àwa ń wòye o mm. àwa ń wòye mm. àwa ń wòye o kárí ká ṣe bí ẹni o. aláàjì ti ṣe fún mi wọ́n ti ń lọ. àwa ń wòye o àní kárí ká ṣe bí ẹni òní. sọtí yá náà nìyẹn. wọ́n ti yá kíákíá nù àti ń léètì gan pàápàá. ọmọ kékeré ò lè. ká ní mímọ kó máa tètè yá kíákíá báyìí mo lọ́rọ̀ kékeré kan ọ̀rọ̀ pàtàkì tiẹ̀. <laughs> alájà máa gbé yẹn mo tiẹ̀ ti ń pẹ́ gan bóyá kò sọ lórí fóònù àbí tí n bá padà dé. ẹ ní sùúrù ó máa wà very important. mi ì lè dúró gbọ́dọ̀ kankan sẹ́ bá dé ká sọ yìí ẹ ṣàtúnlé ṣe ah, ẹ tọ́jú ilé ṣálẹ̀ díẹ̀ tí ń jẹ́ hmm? àbàkí sí wa lọ́jà. Hmm? ọ̀rọ̀ kan jẹ́ pàtàkì tó dẹ̀ máa tún láìpẹ́ wá ṣe ni o. ṣe bí ẹni o àwa oh, báwo ni kí ló ṣẹlẹ̀. ah bẹ́ẹ̀ ni o wọ́n ti approve ẹ o <laughs> thank you ah kò sí wàhálà tọ́gbẹ́ bá ti jiná gbogbo wa náà ni ọlọ́run ò ní gbàgbé gbogbo wa o ṣé Bashiru thank you.

kò gbọ́dọ̀ sí mi lẹ́nu àfìgbà tó lọ dẹ́mi ara ẹ̀ légbodò lórí burúkú ìyàwó. ẹ má jẹ́ kó o jàre kẹgbẹ́ mi oṣù dákẹ́jàre okú oṣù tẹ̀lé fi pa ọkọ wa náà lélẹ̀ yìí síbẹ̀ náà wọ́n kú ẹ̀ jáwọ́ mẹ́ kí ló dé kí wọ́n fi ṣe yín ni àfiṣẹ́ ni ara iṣẹ́ gbóná oṣù báyìí kí ló dé owó oṣù tẹ̀jẹ̀ lọ́jọ́ kìíní náà lélẹ̀ yìí tí màá yẹ fi gbé mọ́tò fúrẹ́ tẹ̀jẹ̀ ní láìpẹ́ àwọn aláàjì báyìí òfin gbogbo ẹ̀ náà ṣẹlẹ̀ yìí síbẹ̀ ẹ̀já wọn um, um, bàbá yìí kan gbóná sí bàbá yìí gbóná orí burúkú gbogbo tí wọ́n mọ̀ nípa ìfọ̀làjẹ́ nìyẹn ò ní kíkẹ́ ẹ̀ ní bínú o ẹ má bínú o ẹ má bínú o ẹ̀yin ìyàwó méjèèjì ẹ jọ nítorí ọlọ ṣé ọpọlọ wà nínú nǹkan tẹ́ ẹ ṣe ṣá. kò sí. no ẹ ẹ jọ ẹ jọ pé lọ́wọ́. ṣé nǹkan tó kọ̀ ṣé ẹni sùúrù ẹni sùúrù alájà ṣé nǹkan tó kọ̀ rẹ̀ tí anybody tó ń jára àtà tí wọ́n bá wọlé tí wọ́n bá bá yín pẹ̀lú ìranù tẹ́ ẹ ṣe yìí ẹ jọ kí lẹ respect kan sọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń fòrú ẹ̀mí aláàjì rẹ̀ tẹ́ fún ọlọ́kọ̀ balẹ̀ lọ́jọ́ kan oníkèrè oníkèrè sẹ́lẹ̀ tọkọ̀ ní ni. ẹjọ tí ẹ kẹrin wọn máa bọ bọjá wúrà ni. má ṣe báyìí ẹ jẹ́rìí ẹ má yẹ kọ́rẹ́ inú ọbẹ̀ torí ẹ ò pé ẹ má tó jẹ́rìí táwọn kan ò bá lọ́pọlọ yẹ kí ọpọlọ wà lápá àbì kan èmi náà máa padà wíìlì ẹ fún èmi náà máa wíìlì ẹ fún lọ́kọ́lẹ̀ èmi ni orí ẹ̀ ti dàrú jẹ́ ká kọ́ lẹ́yọ lọ́lọ́ ná ẹ má yẹ kó máa korí pọ̀ máwọn torí wọn ò pé dáadáa bàbá ọkọ ẹ èmi náà máa ṣí fún ẹ fún. ẹ kú jókòó. Ah, ẹ káàbọ̀ ẹ ṣeun ẹ̀yin náà ti gbọ́ ẹ jókòó. àwa um, òkè báyìí ma um, adẹ́kù àsẹ̀yìndé tí alájì lágbára ọlọ́run ọlọ́run àbá àti àwọn sáyẹ́fẹ́ rẹ̀ orúkọ tèmi ni detective David. àmọ́ orúkọ tèmi ni sergeant Wunmi. ẹ káàbọ̀. àwa ọlọ́pàá ṣiṣẹ́ wa a wa dáadáa and after all investigation a ṣèwádìí finifini a discover wípé àwọn amọ̀kùnṣèkà ló dá ẹ̀mí aláàjì lẹ́gbẹ̀ẹ́. subhanallah la ilaha illallah. àwọn ọ̀rẹ́ ò ìbọn náà rà mí ah, ìbọn náà rà mí. alo lọpọlọ o lọpọlọ akọ̀rẹ́ abore tẹ̀mí ti bí fàlàjì kí wọ́n tó dé. alájà ó máa fẹ́ kí ẹ ṣe sùúrù mo mọ̀ pé ó dùn. ẹ ṣeun. i wan actually disconnect break motor alájì ìdí tá a fi wá nìyẹn láti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún gbogbo èèyàn tó jókòó síbi ilé ni. ó yá. ẹ wait to go lọ station wa. ah no no not at all ṣe rí àníjẹ́ kò ní wà lára rárá but i can assure you will not get to the station. ibi kàkà ti máa ṣe. ó ti dá ó yá. dírẹ́bà ẹnìkẹ́ kọ́kọ́ òun ló máa disconnect ẹ̀ lóòótọ́. Ah, ilé ẹ ṣé ẹ bínú pé a yín dúró àtọ ẹ wo ẹ wo àkókò yẹn ò mátà ẹ ṣé ẹ ti mẹni tó pa aláàjì talent tó pa ẹni tí yàn ń lù pa ẹni tí yàn ń bá tiẹ̀ jẹ́ tí yàn ń pa sórí ìjókòó ni so mo fẹ́ mẹni tó pa aláàjì ká tó kọ́ mi. not in a hurry gbogbo bẹ́ẹ̀ náà la máa dé but díẹ̀díẹ̀. Uh, ah, ẹ kú ìjókòó ṣe rí nǹkan tó kàn next ní sìn ni pé a fẹ́ search gbogbo inú ilé. ó ti yá ó yà. ọfíìsà. yes. Ah, ah, alájì ló kú ẹlẹ́fẹ́ sáàjìlè ṣe gbọ́ pa lẹ́rù òfin rere ní àbí kàlájì tó kú gbogbo fúnra wọn ẹ gbọ́ pé wọ́n lẹ́rù òfin rere tẹ́lẹ̀ sọ mẹ́sà ti lè i'm uh, um, um, sorry sir sherry iṣẹ́ tiwa la ń ṣe kò sí nǹkan tá a lè fi wá nǹkan tó pa alájì pàápàá jùlọ ẹni tó pa alájì. <coughs> we need to know we need to know ẹ mú wọn lọ rúùmù yẹn lọ́fẹ́ sẹ́ẹ̀tì. ẹ ọjọ́ mi lọ ti máa bẹ̀rẹ̀ ni ṣebí mo ní mo mo ná lórí kọ́ bẹ̀rẹ̀ láti wájú náà. ẹ sùúrù náà it's ah, ah. sùúrù náà látàrọ̀ lẹ ti sọ̀rọ̀ mi sọ anything irú gbogbo nonsense wo ni ẹ o oh, dey respect wọn. No, náà má gbà tó má bà fàbà yẹn filẹ̀ jẹ́ kó. Ah, wọ́n ti di sóun ẹ̀ka lájú tó kù. ẹ bá sọ bẹ́ẹ̀ ẹ bá sọ bẹ́ẹ̀ mọ̀ láyé yín ẹ ṣí èrè ni ẹ ṣí èrè ni mọ́ra alájẹjẹ báyọ̀ jẹjẹ báyọ̀ sásù sọ̀rọ̀ mo ní sókè. ìlú ikú yẹn náà ló wà bọ́lá jẹ́ fún ẹ. kémi lè bá ẹ sọ̀rọ̀ ni. it's okay. ọlọ́jà wà láyé ọmọ àlè yá máa sọ̀rọ̀. it's okay it's okay it's okay it's okay it's okay. ẹsẹ̀ kọ́ṣì lọ́jà rẹ̀ aláwọ̀. that i'm petting you now it's fine it's okay. èmi nìyàwó àkọ́fẹ́ o jìṣẹ́ jìyà tó jẹ́ pé gbogbo nǹkan tó dojúkọ èmi àti ẹ̀mí kó tó lálùyọ káwọn kan tó wá dé kan tó wá fẹ́ débìtì àyà dé gbogbo nǹkan tó ní pátápátá. ìbájọ́ ta lẹ́yìn fúnra yín fúnra sí gbogbo lè lọ́wọ́ ni. fúnra sí èmi ò fúra sẹ́nì o ẹ̀ tó dé ẹ tún dé ẹ fẹ́ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bọ̀ mí lọ́wọ́ èmi ò mẹ́ni kankan mi tiẹ̀ fura sẹ́ni kankan rárá. ọjọ́ wo lẹ́rọ ọkọ yín kẹ́yìn. Ah, ayé yín á dá ọjọ́ tí ọkọ mi ṣaláìsí gangan ni mo rọ́kọ mi gbẹ̀yìn kódà mo ń dọ́kọ mi dúró ń jọ́ náà lọ́hùn-ún wípé aláàjì mo mà lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bá yín sọ aláàjì ò dúró àṣejọ́ ngan ni àrímọ àwa méjèèjì ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi ṣé kí n má parọ́ fún yín hmm. Hmm. nǹkan bẹ́ẹ̀ o. ẹ ẹ dẹ̀ fúnra sí any odd behaviour. rárá o fúnra kankan ẹ wo ṣé tí n bá mọ anything about him ṣé mi ní pè yín sí kí n tún pè yín sí kọ̀kọ̀ wípé ẹjọ ẹ bá mi ṣe nǹkan báyìí ẹ bá mi mẹ́ni báyìí mi ò fúnra ọ̀nà tẹ́ bá lè gbà tẹ máa tẹ máa fi help wa ẹ dákun. <sighs> ìyàwó yín yẹn kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín méjèèjì. ìbáṣepọ̀ ìyàwó èmi ò níyàwó òṣì kan ìyàwó olórí burúkú kan mi ò ní. ẹ̀yin ni ìyàwó kejì tí aláàjì fẹ́. alihamdulilayi èmi ni ayò aláàjì kan tó kú aláàjì fẹ́ràn mi gan ni wọn kì í fi ọ̀rọ̀ mi ṣeré wọn kì í múrọ̀ mi lọ́wọ́ yẹpẹrẹ. ǹjẹ́ ẹ lè sọ fún mi bí àárín aláàjì àti alájà bí àárín wọn ṣe dán sí. Ah, aláàjì àtàlájà bí eku àti olóńgbò ni tí wọn ò gbọdọ̀ fojú kanra wọn àárín wọn ò dán mọ́rán wọn ò dán mọ́rán ìjẹ́ um, ẹ lè ṣàlàyé fún mi nǹkan pàtó tó máa ń fàjà láàrin aláàjì àti alájà. ẹ wo ṣe rí alájà tẹ̀ ń wò yẹn bí wọ́n ṣe wà yẹn ara wọn gbóná ara alájà ti gbóná jù kí alájà má ti rémi àtàlájì ni ara wọn ti máa máa gbóná bí ẹni pé wọn ò fẹ́ rémi àtọkọ mi ni bí ẹni pé kò ń ṣe pé wọ́n ṣe fẹ́ wọn wọnú ilé yìí náà lọ́ọ́ ṣe fẹ́ èmi náà wọn ò kí ń fẹ́ rí mímí látàn báyìí ara wọn ti máa máa gbóná ni. ẹ jọ̀ọ́ kí ló wá fa last ìjà tí alájì àti alájà jà hmm. ọ̀rọ̀ ọmọ alájà ni o ọ̀rọ̀ karim ni ṣé rí ọmọ karim tá à ń sọ yìí mà karim ní àwọn ìwà tí kò tọ́ sínú àwọn ìwà tí kò bá ìlànà mùsùlùmí mu ní ọjọ́ tá à ń sọ yìí karim forge signature alájì ló lọ́ọ́ fi gba owó owó tí Karim dẹ̀ gbà yìí kò ń ṣe owó kékeré eléyìí ló bí aláàjì nínú aláàjì bá ní àwọn kọ Karim lọ́mọ ó tọ́ o ó tọ́ bàlájì àṣetútọ́ sókè nìyẹn tán fojú gbà ìjà tá à ń sọ yìí mà kò ń ṣe kékeré ó tọ́ aláàjì ó ṣiṣẹ́ kan tọ́jú yẹn lọ ìjà yìí pọ̀ ìjà yìí pọ̀ ìjà yìí pọ̀ ó pọ̀. Mr. Kabir. mo fẹ́ kẹ́ fi ara balẹ̀ ṣe rí nǹkan tá a wá ṣe ń bíi kò gba gidi rárá. ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ díútì yín nù lé. mo mọ mo mọ èmi ni chief security náà létà wáyé èmi lọ́lọ́run kó gbogbo ẹ̀mí èèyàn tó wà ń bẹ̀ lé lọ́wọ́ tí nǹkan kan dẹ̀ gbọ́dọ̀ yingi lára wọn bí tí ò wọ ọmọ. Hmm, nice one inú mi dùn pé ẹ mọ̀ pé ẹ̀yin ni sole individual tó wà responsible for lives and properties nínú ilé kí wá ló dé ibo lẹ wà tí àjòjì wọnú ilé wa wá débi tí alhaji park mọ́tò ẹ̀ sí tó wá tampa pẹ̀lú bírèkì ọkọ̀. Ah, ọ̀rọ̀ àwọn tampa ọ̀kan mi ẹgbẹ́ àwọn láti ni àwọn ń darí àwọn tí ń ṣeré èmi ń ṣeré àwọn ẹgbẹ́ tiwa ní civil security tí mi jọba lé lórí èmi ò mọ kankan pa. dúró nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ò ní wípé ibo ni ìwọ wà nígbà tí àjòjì wọnú compound wa tó wá yọ bírèkì ọkọ̀ alájì ṣé come and talk to me àjòjì gbòdògbò kọ́ àjòjì gbòdògbò ni. àjòjì gbòdògbò ah ah ah ah ẹgbẹ́ ọ̀gá ọlọ́pàá kó má lọ jẹun tèmi ń rò. ọmọdé ìsẹ́yìn. dúró mẹ́ dúró mẹ́ dúró mẹ́ ọdẹ mú ọdẹ mú ọdẹ mú àbúrò pé mo ti sùn. Karim Karim ah. ah ẹ̀yìn ó fọ́ géètì wọlé ah, ọlọ́run yọ kárí mi ọlọ́run yọ ọlọ́run yọ ọlọ́run yọ ìṣẹ́jú gbẹ́lẹ́njá báyìí lóko níbi tẹ́nẹ́sà ara rìn ni wo ọ̀bá ń wẹ́wẹ́ ọ̀gẹ́ni fi òkú ẹbí ó ti wáyé pọ̀dọ̀ rìn yín. kí ni ẹ má kànáà kẹ lójú méjì. Ah, ẹ gbà mí èmi ni Karim fi two thousand bribe lọ́mọ tí wọ́n ti lé náà lé tó wá ń fo gate tó ń fo gànẹ́ wọlé two thousand. ọ̀gẹ̀dẹ̀ ah, bàjẹ́ gbogbo Karim tí mo mọ̀ ló lágbàríkà Karim lè yọ̀ lágbàríkà rárá bí tí o kọ́ Karim Adépọ̀jù bàbá wa ń dé lágbàríkà eléyìí ọ̀ lágbàríkà gbàdí òsì ẹ̀ ti jọba bẹ́ẹ̀ lè yóò ti mọ̀ pé kò lè jọmọ gidi ọmọ àlè ní ọ̀tọ̀. àbúrò nìkan ni àjòjì gòdògbò tí ò gbé náà lé ìmọ̀ tó fún fẹ́ǹsì lóru tọwọ́ náà lé òun ni suspect number three of four five six seven eight nine ten. sori ìgbà tí mo ti ń wo traces ọwọ́ tó wà lẹ́kẹ̀ẹ́ ọwọ́ kọ́ mo ti mọ̀ pé èèyàn burúkú ló máa jẹ́ so ìwọ torí owó owó kékeré tí ò níye ó ta ẹ̀mí ọ̀gá ẹ̀ despite the salary you paid. kì í ṣe títà gbàdúrà mọ́ pọ̀ mọ́. you shut up. ah Karim. wàá kọ́ ọgbọ́n. Karim. wàá kọ́ ọgbọ́n. Karim mo sọ lọ́jọ́ tí Karim fún mi lówó nígbà tí mo mọ̀ pé yóò dára sí i lọ́wọ́ rí two thousand. àjòjì gbogbo. Habibat. ọlọ́pàá. wo ojú mi méjèèjì kó sọ fún mi ìdí tó fi pa dáàdì ẹ aláàjì. Ah, ah, irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí èmi pa aláàjì dáàdì mi mà ní wọn kí ni mo fẹ́ pa wọ́n fún ah, bóyá torí pé ẹ̀ nílé wa gbogbo àwọn tẹ tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ẹ bi pé báwo lèmi àtàlájì ṣe jẹ́ èmi àtàlájì máa close gan wọ́n love mi mo dẹ̀ love wọn èmi kọ́ mo pa wọ́n. jọ kí ló dé tí driver ò ṣe drive aláàjì ní ọjọ́ tí wọ́n travel hmm? àti pàápàá jùlọ kí ló wá dé ara mọ́tò aláàjì ní òru okòólá kí wọ́n travel. èmi ò dé di mọ́tò aláàjì kí mo fẹ́ lọ ṣe ń di mọ́tò wọn lálẹ́ mi ìmọ̀ mọ́tò mi ìlè wá mọ́tò wọn yẹn mi mi ìdédi mọ́tò wọn mi ìdè mo reason tí driver yẹn ò ṣe gbé wọn bóyá ó ní bóyá ó sick mi ìmọ̀ anything mi kọ́ ni mo pàlájì o. ó ṣe gan you can go. bẹ̀rù ẹni tí ò jẹ̀bi ò lè kú bí mo mọ kọ́tẹ́ ṣe àdìkọ́tẹ́ lè ṣe mo jẹ́rìí ní ẹ lọ ẹ lọ fèsì wọn tán ẹ yàtọ̀ sáwọn alábòsí àwọn ọlọ́tẹ̀ tó máa lọ ẹ lọ ẹ lọ kò sí tó máa mo wà ń bí èmi wà ń bí fún ẹ lọ kẹ ọ̀tẹ́fà tó bá ṣẹlẹ̀ ẹ kọ̀ pé èmi àbí kẹ parí orúkọ mi. iná wọ́n ṣe mọ́ mi àrídùnú nítorí lónìí kan wá wò ó ikú mà bọ́lá jẹ́ o irú ẹ̀ ẹ sọ fún mi ta lẹ lérò pé ó lè pa alájí. ẹ wo ọ̀gá ọlọ́pàá kò sí èèyàn méjì àbí mẹ́ta tó lè ṣekú pa alájí bí ó ṣe ìkan nínú àwọn ìyàwó wọn lọ tẹ bá dẹ̀ bí mi dáadáa èmi máa sọ yìí pé alájà kí ló dé tẹ ṣe sọ bẹ́ẹ̀. èèyàn burúkú làlájà ó kàn ń fẹ̀sìn bójú ni èèyàn tó bá rí wọn tó gba gbogbo ẹ̀ sórí sọ́run tó dàbora látòrí délẹ̀ ẹ máa rò bẹ́ẹ̀ ni pé èèyàn ọlọ́run ti tán ni ó ronú wọn ojú tejò lọ. àìmọye ìgbàlémí àti wọn ti jọ gbéná wojú ara wa àwọn ni àwọn náà pàlájì. but um, kò tí ì adọ gbogbo nǹkan tẹ́ ṣe kà sílẹ̀ yìí kò tí ì fún mi ní clear reason tí wọ́n máa ṣe fẹ́ pa ọkọ wọn. ọlọ́pàá ṣe rí àwọn ìyàwó alájí méjèèjì bọ́ṣẹ̀ wà Mo, wọn ò fi wọn lọ́kàn balẹ̀ látàárọ̀ dálẹ́ rí ojoojúmọ́ báyìí náà fi máa ń fòrò ẹ̀mí ẹ̀gbọ́n mi tẹ́ ẹ bá wá sí inú ilé wọn nígbà mi bá ẹ máa rò bí ẹni pé wọ́n ń jagun bẹ́ẹ̀ ariwo ni gèè ariwo ni rà ariwo lẹ́nìí ìjà lọ́la bọ́n ṣe máa ń gbé bàbá yẹn lẹ́mìí gbóná sókè ni pàápàá jùlọ alájà yìí àìmọye ìgbà tó jẹ́ pé ta bá máa wádìí ọ̀rọ̀ lọ bọ̀ nǹkan tó fàjà láàrin wọn alájà ló máa ń jẹ̀bi àwọn nì èèyàn burúkú ni wọ́n ẹ tẹ̀ wọ́n nínú dáadáa àwọn náà ṣiṣẹ́ bí yẹn ìyà tó tó àti tó yẹ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi fi jẹun. ilé ayé burú sí i ta ló ń dára sí ni. torí kodo. Oh, oh. ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún mi nǹkan tó ṣẹlẹ̀. ibi táyé dorí kọ kò yé mi mọ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ o àlọ́ pọ́n ilé ayé mọ́. òye mi rè ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ lóòótọ́ ọjọ́ tẹ sọ yìí èmi àti aláàjì a ní àwọ̀ kékeré kan. kí ló fàjà yìí. Ah, tó bá jẹ́ ọ̀rọ̀ ọjà ni àwọn tálájì ń bá jà wọ́n pọ̀ gan-an àwọn tó dẹ̀ ń bá aláàjì gan jà fúnra wọn wọ́n pọ̀ láti inú ilé yìí ni látòrí alájà dé everybody tó wà nílé àtàwọn mọ̀lẹ́bí wọn everybody làlájì ń bá jà. Ah. ìyẹn túmọ̀ sí wípé family ni aláàjì ń bá jà family ni o gbogbo family pátápátá ló ń bájà látòrí ìbọ̀dọ̀ ọlájídé dẹ̀ ló ti bẹ̀rẹ̀ ṣẹ̀tẹ̀ ráwọn yẹn ti wọn wọ́n defraud the company of about twelve million naira ni wọ́n dẹ̀ pàdé àpòpọ̀ pẹ̀lú accountant alájí dẹ̀ realize pé àbọ̀dọ̀ ah, ọlájídé lọ ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ gbèsè lé gbogbo ogun wọn pátápátá wọ́n ní táwọn ò bá ti rí owó àwọn àwọn ò ní release ẹ̀ wọ́n ní ìsìn tí kúdẹ̀ ti ṣàgbà alájí àbọ̀dọ̀ ọlájídé ti ní access sí gbogbo apartment wọn àti everything. ah ah ah officer ọ̀rọ̀ ẹnu lásán nìyẹn o ìhalẹ̀ mi inú ló ń bí mi ìgbónára àti tara ló ń sọ ohun tí mo sọ mo kò jábọ́ dànù ni kò sí nǹkan tí fi aláàjì ṣe ó kan ẹ̀mí gbogbo fámìlì nìyẹn ọ̀rọ̀ ẹnu lásán nìyẹn o mi ò ní nǹkan kan ẹnu lásán bẹ́ẹ̀ ni. honestly alhaji ìjọ mi lójú gọṣá ah. tó bá sọ wípé mo lè gba nǹkan tì lọ́wọ́ alhaji màá bá ẹni náà jiyàn. èmi ni ẹ káàdì máa rí dìkù of all offence in this world èmi ni ẹ kọ́ máa rí dìkù ah, èmi wà pé wọ́n nígbà wọ́n ní gbọ́sọ̀ lẹ́nu ẹjọ́ kí nìkan náà ẹ wò kí ni wọ́n ní kí nìkan náà gan kí ni àmọ́ mélòó mélòó àwọn jẹ́ lówó dé àwọn lówó ṣiyèrè tá àmọ́ ta ni kí nìkan náà tán pọ́n tẹ́tẹ́tẹ́ tẹ́lẹ̀ gàràgàrà tiwa kí ló ṣẹlẹ̀ ẹ má wọ̀rì máa jẹ́wọ́ ara mi fún wọn. it's okay. no máa tú kẹ̀kẹ́ ilé máa kọ́ ọmọ wọn mọ wéètì ni wọn mọ iye tó èmi náà alájìdí gbá. wọ́n ṣe tiwọn wọ́n ṣe tọ́lọ́run ni. ẹgbẹ́ lẹ́gbẹ́ like ìhàlẹ̀ lásán. lásán. Ah. àjẹké lánàá child ẹ kú lé mi ta ni o mọ̀ pé àjẹ́ àná tó ké ló pa child ẹ̀ lé mi. jẹ́ ní ajẹ́ ò sí kò sọ̀rọ̀ child àtàjẹ́ ní oníta sọ̀rọ̀ sà nǹkan tí mo fẹ́ kó yé ni pé ẹ mọ̀ tí ló máa ń bí ìwà mi à ń sọ mo dẹ̀ ti sọ lóyún ó ti tọ́ nìyẹn ẹ wo ẹ má yẹ kí wọ́n wọ àárín wa oníkálukú máa rojọ́ fẹ́fọ́ ara ẹ̀ ni o bẹ́ẹ̀ mi ṣe wà èmi olóòótọ́ ni mí tó bá yẹ ni mo máa sọ mi bá dẹ̀ sọ sínú parí sí iye alẹ́ alásọ̀ rẹ lásán ni sà sà sá sá ah hello. Mọ́dínà. sá. a ti tó bí ọdún mélòó ló ti ń ṣiṣẹ́ níbí. Ah, ọdún márùn-ún ni sá. ọdún márùn-ún. mo mọ̀ wípé ilẹ̀kùn ní ẹ nínú ilé orí inú òde ríta. Ah, ọlọ́pàá mi mọ kankan nípa ikú aláàjì. irọ́ ni mọ̀dínà ọmọ mẹ́wàá ẹ máa fẹ́ kó sọ fún mi nǹkan tó bá mọ̀ nípa ọ̀rọ̀. Ah, ọlọ́pàá ẹ̀rù tí ò kì í ṣe ti elédùà onídìírú yìí mi mọ kankan nípa ikú aláàjì. mọ̀dínà máa fẹ́ kó rántí gbogbo bí aláàjì ṣe máa ń tọ́jú ẹ̀ sí i gbogbo nǹkan tó ń ṣe fún un kò wá ní dákó jẹ́ pé rògbò yìí ló máa mọ ìkọ̀kan nípa ikú kó má sọ. nǹkan tí mo mọ̀ ni wípé. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ o àló ń pọ́n ilé ayé ń burú sí ni àpò ń dára sí i. fún ìgbà wo tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀. àti tó bí ọjọ́ mélòó kan sẹ́yìn bẹ́ẹ̀ ni kọ́. mo rò wípé wọ́n ní Alhaji lé Karim kúrò nínú ilé. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run nìkan ló mọ bó ṣe wọlé. That's okay. You may leave. Mm, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ wò ẹ má bínú o mo rò pé gbogbo questions tẹ fẹ́ béèrè lẹ ti béèrè lọ́rùn lẹ́ẹ̀kan. ẹ màlájà ẹ má bínú mi ì ní gbà yín lásìkò rárá rárá ẹ jọ̀ọ́ kí ló dé kí lọkọ yín ṣe fún yín tẹ fi fẹ́ pa wọ́n. èmi èmi á pa ọkọ mi mo bá jìyà gidigidi gan mo tún mu ìyà yẹn lómi lọ́dọ̀ ẹ̀ ah èmi á pọkọ mi èmi kọ́ mi ní lọ́kàn torí pé mi lè dá ìràpá. bọ̀ madam ibi tá a ti ń tú ẹrù yín a bá oògùn níbẹ̀ ẹ ní sùúrù kí lẹ fẹ́ fi lè ṣe. wàláhì tàlàyé oògùn eku náà pè fún mi. oògùn eku pè fún yín. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé nísìnyí ó jọ gátẹ́gùn jọ gàtẹ́ ó ti fẹsẹ̀ méjèèjì jọra wọn gbogbo àwọn òlérí tẹ ti ṣe sálàájì gbogbo ọjà tẹ máa bá wọn jà gbogbo bẹ ṣe máa ń lérí burúkú sí wọn tẹ máa ń ṣe gbogbo ẹ mọ̀ bóyá ṣe lẹ́ ń sìn definitely ẹ ra ilé láti fi yanjú wọn. èmi á fi pa ọkọ tèmi kì í ṣàdébáyọ̀ tèmi lè fẹ́ mi lèmi fẹ́ pa mi ì lè pa láéláé. Ah. ok ẹ wo mo fẹ́ sọ fún yín ṣe rí nígbà tájọ bẹ̀rẹ̀ tájọ bẹ̀rẹ̀ gangan kò sí nǹkan kan ah, ah mò ń ronú mo máa ń ronú jinlẹ̀ ìyẹn kọ́ ni kù ńgbà tó wọ́ wa dé tí gbogbo wa fẹ́ láyà ẹ wọlé wa ìgbà yẹn gan ló wá lọ ló lọ fẹ́yàwó lé mi kò dùn mí rárá o nítorí pé mo rí wípé mo ṣì láwọ̀ gidi èmi máa tó fàdúrà ràn lọ́wọ́ ni o. torí ìyàwó kejì yẹn ṣá lọ́rọ̀ kan lẹ ṣe gbìyànjú láti pa wọ́n. Ah, ẹ̀jẹ̀ mi nìyí o mi sì ní parọ́ tí màá fi wọlé ọlọ́run ọba sùn ṣe rí gbogbo òlérí tí mò ń ṣe yẹn ẹ ọ̀rọ̀ ẹnu lásán ni èmi ọ̀rọ̀ ẹni bá ṣe lérí tá a ṣe gbogbo ẹ̀ síra wa bẹ́ẹ̀ mi àtọkọ mi ṣe máa ń ṣe nìyẹn o. ok ma a máa máa get back sí. ẹ ṣeun mo dúpẹ́ o ojú òní tì yín o ẹ ṣé o. you see officer èmi àti alhaji ọmọ ìyá ọmọ bàbá ni wa i want the first one and the last one. uh, though sometimes ago mo ní àwọn challenges pẹ́pẹ́pẹ́ kan so mo yáwó nínú company tí wọ́n fi mi head so bí wọ́n ṣe gbọ́ inú wọn ò dùn ọ̀fàràyà gan-an bá mi náà fi kí n dá owó. ọkọ mi. kìsù ìyàwó ètò kí ló ń tẹ̀fẹ́ sọ mí ẹ̀mí ètò dúró. tí n bá torí ẹ ní hypertension ò ní lákìlá ẹ. ìdájọ́ bá ti mọ̀ ọ́ bá ní sùn ó bẹ̀ yín náà ó bẹ̀ yín ebi o bẹ́ẹ̀ yàtọ̀ ẹ̀kọ́ ni ìyá ń pẹ́lú ọ̀hún fún ọ̀nà ó bẹ́ẹ̀ ní sà ẹ̀nà ní sùn olórí ní àgbàlagbà ní yẹ calm down ẹgbẹ́ bẹ́ẹ̀. mi ò calm down bí bá torí ẹni àgbàtàsọ òní ńlá ìkíra ẹ mo ní kò gẹ́ra mo ní kò gẹ́tìrà. jíde jíde jírò alámìláyà abẹ wọn asáré sọtún sáré sósì kò kọjú bíi three weeks ago lọ pè mí ẹ few weeks ago náà ni pé àwọn yọ̀ǹda pé ó dẹ̀ dá gbogbo nǹkan tó gbẹ́sẹ̀ lé padà láti ẹ̀dá. Hmm. ìyẹn túmọ̀ sí wípé ìjà dópin ogun títàn. that's it. Karim, what is your problem? What is wrong with you? Yati Baba bàbá kọ But why do you behave like ruffians? Ẹ wo detective, ẹ má lecture mi o. Ẹ má fún mi ní lecture ẹ̀yin kọ́ lẹ máa sọ bí mo live. Karim ha! Why did you kill your father? Irú question wo nìyẹn? Irú ọ̀rọ̀ wo nìyẹn? Àmì ò láìkí ọba rẹ̀ máa sọ pé mi ni mo pa And that's because one threaten láti yọ orúkọ ẹ̀ kúrò níbí Oh. Is that not so? That's ridiculous. In case you haven't noticed, Emi osinle sínlé fún bí ọjọ́ mélòó kan báyìí. Ah, but that's contrary to what I heard. Ah, wọ́n lọ wálé ní òru ìjẹta bákan. And that was confirmed to me by Modimo. Right. Okay, mo wálé lóòótọ́. But mission tí mo fi wale ọ̀tọ̀ ni. I needed some money. Mo dẹ̀ wá sílé wá eh, Well, you did not complete that because ìdí tó fi wale was to fulfil your mission. What mission? Yes. Ki wọ́n má bàa yọ orúkọ ẹ kúrò ní bí èlò ṣe wálé. Hmm. Detective, let me explain something to you. Karim lè burú o. Karim lè ní agídí. But nǹkan ẹyọ kan tí mi ní hard sínú resume mi pé kí n pààyàn not to talk of my father. Mi ìpàlájì ẹ ṣe investigation yìí dáadáa ẹ rí ẹni tó pàlájì bọ̀ èmi kọ́. Ah. Karim, find your way out. Thank you. Thank you. Mr. Larry wọ́n lẹ́yìn ni dírìvà tó ń wà aláàjì. ǹjẹ́ ẹ lè sọ fún mi ìdí tí ẹ fi wá sí ibi iṣẹ́ lọ́jọ́ tí aláàjì di olóògbé. ara kan bí ìṣúra ara mi ò yá ó kàn gbóná fún fún fún fún báyìí. ìyá báwo wà lára ẹ báyìí. ẹ̀dẹ̀ máa wò ilé ìtura classic point ó rẹwà bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ débẹ̀. kí n tẹ̀ ń pẹ̀lú ìtura. ṣòro pa àmọ́ gbogbo bí wà tí ìyàwó aláàjì kékeré rẹ̀ ṣe ń gbéra yín lọ́bẹ̀ ni. gbogbo tèmi ta. kò ì ta tán. dájúdájú ìwọ àti ìyàwó aláàjì kékeré lẹ́gbìmọ̀ pọ̀ tẹ́ pa wọ́n. pa aláàjì èmi kò pa aláàjì. ṣọ̀tọ̀ àbíbá ti sọ fún wa ó ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ ṣe jọ kú kẹ́ tẹ́ fi pa wọ́n ìdí tó fi parọ́ wípé ara ọmọ ẹ̀ ò yá nìyẹn tó fi wá abiṣẹ́ lọ́jọ́ yẹn àyìnbá ti pa mí ó sọ bẹ́ẹ̀ fún yín ọlọ́pàá ibi tó wọ̀ dé dúró yìí. kádìjú ká ṣe bí ẹni kú bóyá a ó mẹ́ni tó fẹ́ ní dénú. kádìjú ká ṣe bí ẹni kú. ẹ ò níbi lọ èmi kì í ṣe òkú alààyè lèmi tí mo dúró tì yín ẹni bá ní ikú aṣáájú èmi kú kò pé kó má ṣe kà fún ni. ó ti tó ẹ ṣe mo thank you very much. ó bímọ fún ni kò pé kó má pa ni. jíde ṣàlàfíà ni. àló bá ní tán o kò pé kó má dání lọ. ẹ ò ní láti sá káàkiri alààyè lèmi èmi ò kì í ṣòkú o. kò pé kó má ṣe kà fún ni. jíde mo kí ẹ èmi ò ní kú ẹni tó bá ní kémi kú aṣíwájú mi kú ni. kó má fi ṣe bínú torí pé ní agbẹ́bí ni bí. àbíbá ẹni agbẹ́bí ni bí dání. jọ mo fẹ́ bí ẹ léèrè. sọmọ mi ni wọ bí mo ṣe nífẹ̀ẹ́ sí ẹ tó gẹ́gẹ́ bí bàbá sọmọ tí mo rí ẹ bí ojú mi. bó tí mo rí eléyìí bí ọmọ àlè àṣé ẹni agbójú okùnlé kò jẹ ní agbá eh. ibi ẹ̀dá fojú sí ọ̀nà ògbàbẹ̀ ìwọ àbíbá jọ mo fẹ́ bí ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó fi ń lépa mi ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó fi fẹ́ kí n gbáyé àbíbá láàyè láìlẹ́lá mọ́mọ́ rọ̀ṣọ́lá kò yẹ kó jẹ́wọ́ kí ni mo ṣe sọ̀rọ̀. aláàjì iṣẹ́ mi ni lóòótọ́ ni mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi bí bàbá ṣe nífẹ̀ẹ́ ọmọ èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ yín àmọ́ ilẹ̀ sọ mí di ẹni tó ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ní pààrọ̀ aṣọ. ìyẹn ló yẹ kó fi pa bàbá ẹ̀. tọ́mọ ní kàkà lé ní méjì mo ti fẹ́ tó ọkùnrin mẹ́rin tí wọn ò dé dúró lọ́wọ́ mi nítorí ọ̀rọ̀ alájí náà ni. tí bá ṣe ń fẹ́ wọn báyìí èmi àti wọn lè fẹ́ jáde a máa ti jọ ní appointment ìgbà yẹn làlájì máa dé tán máa ní pé à ń lọ sàbújá bá a lọ sàbújá a lọ sí Kaduna a lọ sí Kano a máa ṣe mítìn kákàkiri tí ó kàn mí. àbíbá àbíbá tó lè rẹ kọlájì mo wá rí i pé mi ò ní time fún ara mi mi ò ní time for personal life mi àwọn ọ̀rẹ́ mi wọ́n dẹ̀ ti complain nǹkan tí mo ṣe wá wò pé kí ni mo lè ṣe láti fi gbára mi lọ́wọ́ alájí òun ni pé kí n pa wọ́n. èṣù ló yá mi lò tí mo fi lọ sọ fún bàdà jáìvá àwọn ló kọ́ mi bí mo ṣe máa àwọn ló ṣe àwọn ló tú kìíní yẹn àwọn ni mo fọ̀rọ̀ mi lọ tó ní ká ọgbọ́n. pẹ̀lú dírẹ́fà tó báyàwó bàbá ẹ̀ sùn ìmọ̀ọ́mọ́ alájẹ dáríjì mi mi mọ́mọ́. àbí bá èṣù ló yá ẹ lò láti pa mí. àwọn gbogbo ló kọ́ mi àwọn ló sọ pé bàjẹ́ máa tú. àwọn kọ́nà kọ ẹ̀ ṣó mọ̀ pé èmi kọ́ lèmi bí àwọn eléyìí bí n bá kú kò kàn wọ́n ikú tèmi kàn wọ́n ṣó yẹ kí n fi ayé lẹ̀ àbíbá ìyẹn ni wípé òun jẹ́ kó yé mi pé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ kí n fàyè lẹ̀ ní ibùjókòó àti lọ́kọ̀ tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ à ó mà ṣe o ọmọdé ń ṣe é àbúrò abá lọ̀rọ̀ ẹ̀ ẹ̀kọ́ wà nù tó sọ. So torí bàbá tó wà nírú ipò tí mo wà yìí tó ń ṣerú nǹkan báyìí gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sọ́mọ ló pọ̀ jù ṣùgbọ́n lóòótọ́ aburú ibẹ̀ ò ti sọ jáde ṣùgbọ́n kò yẹ kó jẹ́ orí bíbẹ́ lògùn orí fífọ́ àmọ́ mò ń bọ̀ àṣìṣe tí mo ṣe sí ẹ ọ̀pọ̀ bàbá ló ń ṣe ẹ̀kọ́ wà nú ọ̀rọ̀ ẹ ṣùgbọ́n ìbáwí wà nú ọ̀rọ̀ ẹ mi ò lè fi ẹ wélé yìí gbọ́dọ̀ eh. fún mi fún mi ni mo lọ ra pàǹtí fúnra mi ni mo lọ ra pàǹtí fúnra mi ni mo lọ ra ikú wálé ó kàn ń náwó sẹ́ranko yìí ni èmi ti fura tipẹ́ ńgbà tí mo dẹ̀ fura ó ní gbèsè tí mo gbé. Alhaji kí ni ìdí tẹ́ fi lérò wípé èèyàn kan lè wà láfta ẹ̀mí wọ́n lépa ẹ̀mí wọ́n ń lépa ẹ̀mí mi ìfura tó ń wò yẹn òun lóògùn àgbà àgbà tí ò bá fura olè ló ń kó lérú wọn sórí àmì ara máa ń sọ̀rọ̀ fún mi àmì ara spiritually àmì ara ó ń bá mi sọ̀rọ̀ wípé àwọn kan ń lépa mi mi ò lè sọ pé lágbájá báyìí ni ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ adọ́run mọ́tọ́ kí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tán kí n máa kábàámọ̀ lọ́rùn pé n bá ti mọ̀ nígbà támi ara ti ń sọ mí kí n dẹ̀ ti ké pe àwọn tó lè ṣèrànlọ́wọ́. yeah Sherry there is no call for alarm kò sí nǹkan tó máa ṣe eh, I can assure you that. but nǹkan tèmi kàn fẹ́ béèrè ni pé ṣé ẹ suspect any foul play bóyá ẹnìkan níbi iṣẹ́ tàbí nílé ṣe fúnra sẹ́nìbọ̀dì. mo ò fúnra sẹ́nikẹ́ni mi lè sọ pé lágbájá báyìí ni ṣùgbọ́n ó lè ò ní já àgbàlagbà kó má ṣe lójú fìrí wọ́n dẹ̀ lọ́wọ́ bọ̀ àwọn àgbàlagbà wọ́n ní bí kulé ò bá pa ni tòde ò lè rí nípa jọgbádùn mi èmi kàn mọ̀ wípé gẹ́gẹ́ bí iṣẹ́ tiẹ̀ tó bá bárú bí ìbéèrè yẹn wọlé tó bẹ̀rẹ̀ iṣẹ́ gidi wípé àti ẹ̀fẹ́ mọ ẹni àwọn tó ń lépa alájì as a professional detective wà rí pé afẹ́fẹ́ afẹ́ àpadà rídìí adìyẹ àṣírí àtú ọlọ́run á fi ojú aṣebí hàn ìwọ ni kí wọ́n kàn jọ kó bá mi ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ after iṣẹ́ tó kọ́ ni. alájì ẹ̀dẹ̀ tí mọ̀ mi ó ti pẹ́ díẹ̀ o ẹ mọ̀ pé mo mú iṣẹ́ mi lókùnkúndùn lọ tó bá jẹ́ nípa tìyẹn ni make sure that we nab the culprit ẹ̀yẹn fọkàn yín balẹ̀ ah. because from the look of things nǹkan tẹ́ ń tán láti sọ ni pé tí ó bá jẹ́ pé ìta ará àtàlẹ́ni tó ń gbèrò àti ṣerú nǹkan bẹ́ẹ̀ á lọ́wọ́ ara lé nu. bẹ́ẹ̀ ni hmm. ó yẹ kó mọ̀ wípé bí ikú ilé ò bá pa nítorí ò lè rí nípa. ẹ ẹ bèrè ẹ ṣe rí your life is safe as long as tèmi detective David tí were involved kò sí nǹkan tó fẹ́ fi. o ṣe mo dúpẹ́ ọlọ́run á dẹ̀ bá mi fún ẹ ṣe lágbára ọlọ́run mọ́mí ẹ̀ ń kọ́ wọ́n ti kú mọ́mí ẹ̀ ẹ̀ ọba ikú inú wo àbí ya ẹ̀ màá rẹ́ nìkan lọ mẹ́ka. Ah, <laughs> Christian wà lẹ́bi. Christian hmm. kò bá àti wà lọ mẹ́ka wà bá bẹ̀ gba Jerusalem wàá máa jẹ́ Kudus. Ah, David ni orúkọ mi. ẹ ó ṣì lọ́nà David Kudus wàá máa jẹ́ bẹ́ẹ̀. mo kúkú rí talùbọ́ kí n tó kó wọ̀ ibi ìmúra ni kí n sọ ni ohun tí mò ń pọ́nlé tó ń yí kiri bó bá tiẹ̀ jẹ́nu ilé nìkan ló ti ń yí tí ò yí lọ́ta màmá dùn mí wọ́n ní bí kulé ò bá pani tòde ò lè rí ní gbèsè obìnrin ò bá pọkọ bí ò para ẹ̀ á pọkọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o fúnra ọlọ́run ọba ló tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ mi bí àwọn eléyìí bá tiẹ̀ gbìyànjú bọ́lọ́run ò bá fẹ́ kí n rí òkókó dóró ọ̀rọ̀ kò ní ṣeéṣe ohun gbogbo lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ àlà mo dúpẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé èṣù náà ni èṣù ló mú ẹ lọ́ọ̀dọ̀ ánímà yìí tí ó fi di pé kò tiẹ̀ wò mí sẹ́ ẹ jíde jíde dábàá kúrẹ́ síbẹ̀ kúrẹ́ síbẹ̀ jíde jíde jíde má jẹ́ bínú sí ẹ má pààyàn sí mi lọ́rùn quiet ṣé ìmúra ẹ ni mo ni kò yẹ kí n ti fura wípé eléyìí ò tọ́ sẹ́ni tí kò yẹ kí n gbé sílé àbí ohun tó pọ̀ sẹ́yìn tí mo rò pé ìdùnnú ló yẹ kó jẹ́ fún mi tó ń yí kiri ilé tó tún ń yí lọ ta ẹ wọlé ayé mi láìláìlọ́lá òun fọ lẹ́nu níwájú ó tún ń rún lẹ́nu òórùn gbogbo ẹ̀ látẹ̀yìn bí mo ṣe ń sọ ìmọ̀dé ń sunkún sínú torí gáàpù èmi àti ẹ̀ pọ̀ débi tó yẹ pé ohun tí n bá jẹ ló yẹ kó máa balẹ̀. a ah, ó mà ṣe o òwe yorùbá ò dẹ̀ ní lọ kó má nítumọ̀ wọn ní bí aya ẹni bá ń yàlè bí ò bá para ẹ̀ pọkọ ò wá rò wípé mò ń dí ẹ lọ́wọ́ kó o pa mí ló dáa kó o lè gbéhun tó pọ̀n sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ kò ní dáa fọ́ba ìlú yín mọ̀mọ́ bẹ́ẹ̀ ọba ìlú yín tó ti wá kó tó máa wà mí kò ní dáa fọ́ba ìlú yín kò ju wàhálà rírun yẹn wàá rún dọ́ba ń sẹ́ẹ̀lì fífọ́ lẹ́nu yẹn wàá fọdọ́ba lẹ́wọ̀n kò jù bẹ́ẹ̀ lọ. òótọ́ ni ó ti lọ ó ti lọ ó máa lọ náà ṣùgbọ́n ṣe sùúrù alájà mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jíde ẹ ṣé ẹ ṣé púpọ̀ mo pé thank you alájọbí àdó ti gbogbo yín ẹ ṣé gan ni alájà wo mo bẹ̀ mo bẹ̀ lẹ́dàá ẹ̀ torí pé jẹ́jẹ́ ẹ lójókòó èmi ni mo lọ fọwọ́ fa ikú wálé lé ẹ lórí àmọ́ mo dúpẹ́ ó bà ní kò ìbàjẹ́ kí mọ́lẹ̀ tó tàn dáríjì mo ṣe máa bẹ̀ ẹ́ gan o torí mo ṣẹ̀ mo ṣẹ̀ lẹ́dà ẹ̀ má bínú aya mi ọ́fíìsà ẹ ṣiṣẹ́ ọwọ́ yín ẹ máa kó gbogbo àwọn ọ̀daràn wọn lọ. àgbà tẹ́ ẹ yẹn kì í ṣòro bí èwe ẹ ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí bí ti ń rí tó lé o ẹ mọ́ fi kan kẹ́kan o àkísà tẹ́rí yẹn má ti ìlò gbàrí o orí tá a fi ṣèwé ó sì ń bẹ lọ́rùn wa ẹ má má rí àwo kọ́yálé òye kò.